ó kí gbogbo ojú tó ń wò wá lẹ́ẹ̀kan sí orí ètò ìjọ òwúrọ̀ náà la ṣe wà mú ní kí ẹ̀yin dájà àmọ́ mi kẹ́ wá nǹkan fìdílé àjọ fẹ́ kọ́gbọ́n kún ọgbọ́n lórí ètò mi ẹ̀ kì í ṣe pé èèyàn kan mọ̀ tán kò sẹ́ni tó kúkú mọ̀ tán àjọ ń kọ́gbọ́n ó jọ ń yéra wa èyí náà tún sọ tiyín èmi náà sọ tèmi àwọn náà sọ tiwọn àwa jọ ń mú àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan jáde látara gbogbo ọ̀rọ̀ tájọ